aláròye máa wí o. àwọn agbébọn jí pásítọ̀ gbé nínú oko rẹ̀ lọ́gbẹ̀ṣẹ̀ nínú oko rẹ̀ tó wà nílùú ọ̀gbẹ̀ṣẹ̀ èyí tó wà níjọba ìbílẹ̀ àríwá àkúrẹ́ ni àwọn agbébọn kan lọ ká òjíṣẹ́ ọlọ́run kan tí wọ́n porúkọ rẹ̀ ní Anthony Ebelemọ tí wọ́n sì jí gbé lọ ráú aláròye fìdí rẹ̀ múlẹ̀ láti ẹnu ọ̀kan nínú àwọn mọ̀lẹ́bí pásítọ̀ ọ̀hún tó ní ká forúkọ bo òun láṣìírí pé wọ́n jí gbajúgbajà ìránṣẹ́ ọlọ́run náà lọ lásìkò tó lọ sóko rẹ̀ èyí tó wà lójú ọ̀nà yakubu nítòsí abúlé kan tí wọ́n ń pè ní benin níjọba ìbílẹ̀ àríwá àkúrẹ́ lálẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún yìí bó tiẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó lè sọ pàtó bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe wáyé síbẹ̀ pásítọ̀ anthony ni wọ́n sì ń wá tí kò sì tíì sí ẹni tó mọ ibi tó wọlẹ̀ sí títí di àsìkò tá a fi ń kó ìròyìn yìí jọ lọ́wọ́ àwọn ajínigbé ọ̀hún la gbọ́ pé wọ́n ti kàn sí àwọn ẹbí pásítọ̀ náà láti béèrè owó ńlá lọ́wọ́ wọn kí wọ́n lè tú pásítọ̀ tí wọ́n jí gbé náà sílẹ̀ nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fáwọn oníròyìn alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ondo abilékọ fúnmiláyọ̀ ọdúnlámì ní lóòótọ́ ni ẹnìkan tó porúkọ ara rẹ̀ ní ògúnjọ́bí adéyẹmí lọ sí tẹ̀sán ní nǹkan bíi aago mẹ́wàá alẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹfà yìí láti wáá ṣàlàyé bí èèyàn rẹ̀ kan ṣe lọ sóko ṣùgbọ́n tí kò tíì padà wálé látìgbà náà ó ní àwọn agbófinró sọ fún ọkùnrin tó wáá fẹjọ́ sùn ọ̀hún pé kó padà wá láàárọ̀ ọjọ́ kejì kí àwọn lè tẹ̀lé e lọ sí àgbègbè ibi tíṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ láti lọ wá pásítọ̀ tí wọ́n ló sọnù láwárí ṣùgbọ́n tí àwọn kò tún rí i kí onítọ̀hún padà wá látìgbà náà. olùṣeyẹ ìyáde ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv faith adébọlá ló kà á sétí ìgbọ́